ojúmọ́ ire o fún gbogbo ẹ̀dá tó rí mi gbọ́ làárọ̀ yìí mo kí gbogbo ẹ̀yin ìyá mi gbogbo ẹ̀yin bàbá mi tó bá gbọ́ mi làárọ̀ yìí a kú ojúmọ́ a kú ojúmọ́ a kú ojúmọ́ bóyá alẹ́ lẹ́yìn dẹ̀ wà bóyá ọ̀sán lẹ́yìn wà but lọ́dọ̀ tí wá ń bí bí ilẹ̀ ṣe mọ́ ni mo ní kí n sáré sọ àwọn ọ̀rọ̀ yìí díẹ̀ yìí fún wa lónìí lẹ́yìn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lẹ́nìí kì í ṣe bíi tikú kì í ṣe bíi tàrùn ṣùgbọ́n ó possible most of my other programs kì má kì má má dárúkọ ènìyàn tóró nídìí tí mo fẹ́ sọ̀rọ̀ yìí and mi ò sọ mẹ́sẹ̀gì yìí lẹ́nìí láti wá favour lọ́dọ̀ bàbá májàsọ́lá tàbí láti wá favour màmá onítìrí bọ̀ mo kàn wípé mi ì dẹ̀ sọ láti wá fífọ bàbá Kíntóyè àbí láti wá fífọ bàbá Ìbà Gani Adams but mo kàn fẹ́ sọ̀rọ̀ yìí ní àárọ̀ yìí ká lè ṣera wa níyì ni láwa ta jẹ́ ọmọ Yorùbá ká ṣera wa níyì ìgbà tí n bá fi máa parí ọ̀rọ̀ yìí àwọn tó bá jẹ́ ọmọ ọkọ ilẹ̀ Yorùbá wọ́n á mọ̀ bóyá àwọn sì nídìí káwọn máa crucify bàbá májàsọ́lá. So àbí crucify yìí màá mọ ní tìrí ìgbà tí bá máa parí ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ á mọ̀ ṣé ó wọ́ tiẹ̀ ṣá káwọn sì máa condemn anybody bí ó ṣe wípé kí gbogbo wa sáré ọ̀nà wo la lè gbà láti ní ìtẹ̀síwájú nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ tí mo fẹ́ sọ láàárọ̀ yìí pọ̀ mo kàn mọ̀ wípé àsìkò tí ń tó bọ̀ ṣe rí pé kò ní sí revolution yẹn irọ́ ni there will be revolution ẹ wo time tí mò ń sọ̀rọ̀ yìí ẹ wo nǹkan tí time ń sọ báyìí ní Nigerian time gbogbo nǹkan tí wòlíì bá rí kọ́ ni wòlíì gidi máa sọ wòlíì gbọ́dọ̀ mọ bó ṣe ń fi ọgbọ́n sọ̀rọ̀ mo sọ ń jọ́ sí mo ní a leader is a manager a leader if you are a leader you are a manager you will manage somebody that is okay you will manage some people that they are not okay you must be able to manage everybody that is what we call a leader Uh, fẹ́ ká kọ́kọ́ wò who is fooling who who is fooling who ta ló ń tan ẹnìkan láàrin wa láàrin gbogbo wa nílẹ̀ Yorùbá ta ló ń tanra wa gangan mo fẹ́ ká rí àṣírí kan láàárọ̀ yìí but mo kàn máa sọ díẹ̀ àwọn olóye wọn lọ máa tú yìí tó kù eh, màá fẹ́ kó ti brọ́dà mi eh, awo ifájì mi tí n bá ṣe mistake àti ọ̀nkù wa bàbá kí lórúkọ bàbá tó yí wọ́n ní bọ́dì yìí eh, màá ṣèrántí orúkọ wọn tọ́lọ́run bá fẹ́ kí n tó ṣe program yìí tán wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan tí mo wò wípé ó yẹ ká ká yá ọ̀rọ̀ yẹn lò díẹ̀ lórí struggle ọ̀rọ̀ Yorùbá yìí tàbá fẹ́ really achieve ok onígbẹ̀dù thank you bàbá onígbẹ̀dù sọ àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ ká yá lò then brother mi awo ifájìmí náà sọ àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ ká yá lò kí lẹ́nìkan tó sọ wípé ìtí bàbá wa onígbẹ̀dú sọ jù tí wọ́n hámà jù ó ní pé bàbá Akíntóyè ẹnìkan ò lè dí wọn lọ́wọ́ lórí struggle yìí bẹ́ẹ̀ làwọn náà lè di ẹnikẹ́ni lọ́wọ́ lórí struggle yìí ara àwọn ọ̀rọ̀ tí bàbá wa onígbẹ̀dú sọ ó ní pé bàbá wa Ìbà Gani Adams ọ Chief Sunday Igboho àwọn náà struggle fún Yorùbá nation láti tẹ̀síwájú ni so anybody ò lè dí wọn lọ́wọ́ bẹ́ẹ̀ anybody ò ṣe wá lè dí wọn lọ́wọ́ yẹn bẹ́ẹ̀ làwọn náà ò lè dí anybody lọ́wọ́ chendi the same thing pẹ̀lú màmá wa màmá onítìrí àwọn náà ń ṣe tiwọn lórí ọ̀rọ̀ ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá ni anybody ò lè dí wọn lọ́wọ́ o bí anybody ò ṣe lè dí màmá onítìrí lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni màmá onítìrí ò lè dí anybody lọ́wọ́ lórí ọ̀rọ̀ struggle yìí mo fẹ́ mú àwọn kankan jáde fún wa láàárọ̀ yìí now kẹ́ lè mọ bí tí ọ̀rọ̀ Yorùbá dùn àwọn ènìyàn dé ẹ time tá à ṣe program mi ìtẹ̀mọ̀ pé màá rẹ́ni méjì we are over twenty five now thirteen watch at this time ṣé bẹ́ẹ̀ náà làwọn èèyàn ṣe níṣẹ́ àbí ni wọ́n ní nǹkan tó lè ṣe ṣùgbọ́n torí pé bí ọ̀rọ̀ yìí ṣe ń dun oníkálukú òun ló fà á lágbára ọlọ́run wá gbàdúrà àwa ní ṣàṣedànù lórí struggle yìí ìmọ̀ táwa ní ṣẹlẹ̀ wa lórí lórí struggle yìí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wo program yìí tẹ̀lé ń tẹ̀lé mi tọkàntọkàn tẹ̀lé ń ṣe àrẹ tẹ̀lé ń ṣàdúrà fún wa tẹ́ ò lẹ́mí àbọ̀dẹ̀ nínú mo fàsìkò yìí gbàdúrà fún yín o lábẹ́ bó ti lè hùn kórí àwọn adìyẹ bàgẹ̀bàgẹ̀ tó jẹ́ wípé òru ni wọ́n ń jẹ àwọn ẹyẹlé dúdú àwọn ẹyẹlé pupa àwọn ẹyẹlé funfun tó jẹ́ wípé òru ni wọ́n ń jẹ àti àwọn ẹranko kan bàgẹ̀bàgẹ̀ tí ò ṣe déédéé dárúkọ tó jẹ́ wípé òru ni wọ́n ń jẹ àfẹ̀mọ́júmọ́ ni wọ́n ń wọ̀ àtẹ̀mí àti wọ́n torí àmì àdúrà yìí ṣe lórúkọ Jésù Kristi ipá wọn lórí wa ó dópin láàárọ̀ yìí ipa àwọn lórí èmi àti ó dópin lónìí ipa àwọn lórí iṣẹ́ wa lórí ilé wa ó dópin lónìí ẹbọ pẹlẹbọ èpètélépè àṣàsí atalásàsí àṣàsí dàwúre òkìtì ọ̀gán jìn lera ẹ̀ lórí mo gba aládùúgbà gbogbo iṣẹ́ ọ̀tá lórí èmi àti ẹ lórí ìran wa lórí ìtẹ̀síwájú ìgbòkègbodò ilẹ̀ Yorùbá yìí lórúkọ Jésù Kristi kó má jìn lé wọn lórí ẹ jẹ́ ká sáré ṣe ká wò mo ń padà bọ̀ lórí ọ̀rọ̀ ọ̀nkùwà rọ̀dàgbẹ̀dù àti brọ́dà mi Àwòyẹ̀fájìmí kí ni kọ́tà Àwòyẹ̀fájìmí sọ àwọn ní àwọn advice bàbá Májàsọ́lá kó step down kó step aside for a while pé kí orúkọ wọn kó yé rọ́ọ̀bù ẹ̀ in the mud kó fi àwọn màmú ní tìrílẹ̀ láti tẹ̀síwájú àbí another person tó bá wà interested èmi tiẹ̀ fẹ́ fi kún pé ó jẹ́ ohun ìtìjú ó yẹ kó jẹ́ ohun ìtìjú fún wa nílẹ̀ Yorùbá ó yẹ kó jẹ́ ohun ìtìjú fún wa fún gbogbo ọmọ ọkọ nílẹ̀ Yorùbá wípé àwọn méjì péré tàbí mẹ́ta péré ló kàn máa ma agitate fún liberation Yorùbá kò yẹ kó jẹ́ ni méjì àbí mẹ́ta yàtọ̀ sí bàbá Ìbà Adams yàtọ̀ sí bàbá Chief Májàsọ́lá yàtọ̀ sí màmá Onítìrí yàtọ̀ sí bàbá Akíntóyè ó yẹ ká tún ní many other people táwọn náà gbé ìlànà tí wọ́n kalẹ̀ lórí bí Yorùbá ṣe máa bọ́ lóko ẹrú we can not all become a dummy okay Kelly, mọ̀ pé àwọn people wọ́n ní bad plan fún Yorùbá and we have to plan our way out starting from restoring back our culture not fighting government or fighting politicians or fighting anybody ohun tẹ́mi máa sọ lẹ́ni tí màá ní mi sọ bẹ́ẹ̀ mọ́ lọ́la mi ní sọ ó ti ẹ̀yà mi lẹ́nu wọ́n ní wọ́n ń hàrẹ́ sí eégún láfi ní pé a gbọ́dọ̀ jìyà ká lè jọrọ̀ ká mọ̀ nǹkan tá à ń ṣe eégún tí wọ́n bá arrest tí igbe ọ̀fọ̀ tí igbe ẹkún ò bá ti sọ láàrin ọ̀sẹ̀ kan nílé ọlọ́pàá tàbí sójà tó arrest irú eégún bẹ́ẹ̀ irú eégún yẹn kì í ṣe eégún original it's a fake gbogbo ẹnu ni mo fi sọ mo pẹ̀lú àwọn tó sọ wípé ẹ ká máa gbé àwọn culture wa ẹ ká máa fi wọ́n agitate ẹ jẹ́ ká máa fi àwọn culture wa ẹ jẹ́ kó máa ṣáájú ṣé orò gidi á wà sójà wá yìnbọn kò possible èèwọ̀. E ìgunnukú gidi tó jẹ́ confam á wà níwájú ọlọ́pàá wá yìnbọn kò possible ọlọ́pàá tó jẹ́ ọmọ Yorùbá gidi kò ní try ẹ̀ bó tó wá jẹ́ pé ẹ ká kàn sáré ṣe awúrújọ ká kàn sáré ṣe nǹkan kan ká fi camouflage ká lè sáré gbowó lọ́wọ́ lágbájá tàbí tàmẹ̀dò làbẹ̀ wẹ́ àwọn àwọn tó ń náwó gan wọ́n ti gbọ́n wọ́n ti ń wo bọ́ ṣe wọ́n ti ń ṣọ́ owó wọn náà báyìí. tó wá pé ká kàn sáré ṣe kàríkà shop ló wá sáré lọ daṣọ ẹ̀kú bojú wá ní àṣàṣe ilẹ̀ Yorùbá à wọ́n á gbé ẹ̀mọ̀nà kàì wọ́n á dẹ̀ nà ẹ̀ wọ́n á ṣe ẹ́ léṣe gan bó tó bá jẹ́ original confam egu tó bá ti ara sí ẹ lásán láàrin ijọ́ méjì sí ijọ́ mẹ́ta wọ́n gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní rí ọwọ́ lára ẹni tó ṣerú ẹ̀ tàbí lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá pé nígbà tó jáde ó níbi tí mò ń bọ́rọ̀ bọ̀ lé ni. ẹ jẹ́ ká kọ́kọ́ wo ìgbà tí wọ́n àrẹ́sì Ìbà Gani Adams àwọn yíbò tí àwọn èèyàn wá ń jà fún díẹ̀díẹ̀ lẹ́ni wọ́n ní right wọ́n ní agbára ńgbà yẹn láti jà o láti jà Biafra ńgbà yẹn tó bá fẹ́ jà Biafra ńgbà yẹn ṣùgbọ́n wọn wọn dá sọ̀rọ̀ Ìbà Adams but àwọn ọmọ Ìbà Gani Adams ńgbà yẹn wọn ò sùn wọ́n dìde ẹ ẹ bá mi di àwọn ọ̀rọ̀ mi lẹ́ni ó níbi tí mò ń bọ̀rọ̀ lọ lẹ́ni o àwọn ọmọ Ìbà Adams ò sùn ńgbà yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní threatening wọ́n bẹ̀rẹ̀ sí ní disturb wọ́n bẹ̀rẹ̀ sí ní sáré sọ̀sùn sáré sósì wọ́n kọ oríṣiríṣi sára abẹ́ bíríìjì ní o lábẹ́ lára ògiri ní o nílé nílòkó wọ́n nà àwọn ọba wọ́n nà àwọn ìjòyè pé ah I am a carpenter if you die who will nail your coffin free Gani Adams free Gani Adams everybody were making noise wọ́n disturb àwọn pípọ̀ yẹn débi pé wọ́n rí pé táwọn bá pa Gani Adams wàhálà ṣẹlẹ̀ wọ́n dẹ̀ fi Gani Adams sílẹ̀ ńgbà yẹn ẹ̀sìn yẹn lé ní àwọn yìí bò dá sí o ok nígbà tí ó kan Nnamdi Kanu ara àwọn Yorùbá pẹ́pẹ́pẹ́ kan náà táwọn náà ń sáré pé akọ́ fi ibà eh, Nnamdi Kanu lẹ̀ níwàá àwọn ò dá sí nígbà tí wọ́n gbé ibà Gani Adams o but ara àwọn Yorùbá kankan even àwọn ẹ̀dá Yorùbá tí wọ́n sọ pé kọ́ fi Nnamdi Kanu lẹ̀ so where are we going ó níbi tí mò ń bọ̀rọ̀ bọ̀ mi ní dárúkọ but mo fẹ́ ká ṣe ojú sáwọn kankan lénìí. Hmm ẹni tó bá ń bẹ lọ́run ìwọ̀nba ló máa bẹ ènìyàn mọ́ o ẹni tó bá ń bẹ onínúure kì í bẹ aṣebi o ò lè máa kúnlẹ̀ níwájú elédùmarè ọba tó dọ̀run àtayé ní gbogbo ìgbà kó tún máa rábàbà níwájú èèyàn èèwọ̀ ni o. bọ́ba ayé bá gba ìdọ̀bálẹ̀ ní àmì oró bí ò ti yẹ kó gba ọba ayé yẹn lè wàjà o ó ní nǹkan tí mo fẹ́ mú jáde láàárọ̀ yìí tí mo fi ń sọ̀rọ̀ yìí surprised ọ̀rọ̀ yìí ti kan ó ti you can see at this time of the day ẹ wo iye àwọn online tí ọkàn pé ibo lọ̀rọ̀ Yorùbá nation fẹ́ já sí few days to go but ibi rẹ̀ ló máa já sí i'm happy to tell you this now ìgbà tí wọ́n gbé Nnamdi Kanu tó tì í mọ́lé àwọn bàbá Yorùbá kan dá sí àwọn ọmọ Yorùbá kan dá sí a ní nǹkan tó ṣe wọ́n burú torí ó yẹ ká wá bí ẹni tó bá wà nínú ìgbèkùn bá ṣe máa tú sílẹ̀ ibi tí mo wá ń bọ̀rọ̀ lọ lélẹ̀ ẹ wo the way tí àwọn ọmọ Ìgbò tí wọ́n fi tí wọ́n fi threaten tí ìbá ṣe pé wọ́n threaten ní nǹkan ọ̀rọ̀ yẹn á di yesterday story ọ̀rọ̀ máa yẹn á di yesterday story wọ́n ti wọ́n ti wá nǹkan ṣe sọ̀rọ̀ ẹ̀ ó di méjì àbí ok mò ń sọ̀rọ̀ nípa pé wọ́n jà fún activist wọ́n jà fún comrade wọn ìgbà tí wọ́n gbé broda tiwa Chief Sunday Igboho májàsọ́lá ìgbà tí wọ́n gbé wọn láti ìgbà tí wọ́n ti gbé wọn dì sí ẹni mélòó ẹni mélòó ó níbi tí mo ń bọ̀rọ̀ bọ̀ ẹ farabalẹ̀ kẹ tó crucify kẹ tó judge mi ẹ try kẹ gbọ́ nǹkan tí mo ń sọ o ó dẹ̀ ní nǹkan tí mo rí tí mo fi ń sọ̀rọ̀ yìí ó di ẹni mélòó tó tún dìde lórí ọ̀rọ̀ Yorùbá tàbí tí wọn bá tiẹ̀ wá dìde lórí ọ̀rọ̀ Yorùbá tó dìde lórí ọ̀rọ̀ Chief Májàsọ́lá Sunday Igboho wípé bó ṣe jẹ́ akíkanjú àwa náà akíkanjú ni wá ohun tó ń ṣe òótọ́ ni ẹ fi sílẹ̀ ohun tó jà fún òótọ́ ni àwa náà èèyàn ẹ̀ ní wá ó di ẹni mélòó tó ṣe bí àwọn ọmọ Ìbà Gani adamsi ṣe ṣe fún Chief Sunday Igboho ó di ẹni mélòó tó ṣe bí àwọn ọmọ Nnamdi Kanu ṣe ṣe fún Chief Sunday Igboho nígbà tí wọ́n gbé Chief Sunday Igboho ó níbi tí mò ń bọ̀rọ̀ yìí lọ yìí o okay now tẹ bá ṣàkíyèsí ẹ rí wípé bàbá májàsọlá sọ̀rọ̀ kan tí mo fẹ́ gbogbo àkíyèsí wọ́n ní pé ní ọjọ́ tí wọ́n máa fi àwọn sílẹ̀ wọ́n ní in fact wọ́n ní àwọn ń tayò lọ́wọ́ ń jọ yẹn ni wọ́n ní wọ́n kàn déédéé dé wípé ibo you can go home wọ́n láwọn ní who is are you kidding me who is fooling you? that means bàbá májàsọ́lá gan mọ̀gbà tí wọ́n déédéé sọ pé wọ́n fi wọ́n lẹ̀ wọ́n dẹ̀ sọ́mọ́ ẹ̀ pé wọ́n fi wọ́n lẹ̀ fúlì ni o pé wọ́n fi wọ́n lẹ̀ pátápátá wọ́n lè lọ síbi tó bá wọn wọ́n lè ṣe bọ́ ṣe fẹ́ not temporal o ẹ jọ mo fẹ́ kẹ́ kí ẹ sọ̀rọ̀ yìí o tó bá jẹ́ ìwọ náà ni kò lè mọ̀ pé ọ̀rọ̀ ẹ ó ti gba ọgbọ́n ó ti wà lágbede méjì ayé àtọ̀run ti wà lágbede méjì òkùnkùn àtìmọ́lẹ̀ ó ti wà lágbede méjì àwọn ìka àtàwọn èèyàn tó dáa so o gbọ́dọ̀ apply wisdom mo ń sọ eléyìí pé kí gbogbo ọmọ Yorùbá lè mọ̀ wípé iṣẹ́ ti délẹ̀ fún wọn láti ṣe now ṣe rántí pé ìgbà tí ò sẹ́nibọ̀dì tó dìde fún Chief Franji Aṣọ́lá ń yẹn brọ́dà wa kan nílùú òyìnbó ó dìde ó fẹ́ gbé lọ́ọ̀yà dìde mẹ́rin náà mo sọ pé ẹ̀yin èèyàn ẹ má da yín láàmú ẹ má waste owó ẹ má báyìí ló wá wí ọ̀rọ̀ lọ́ọ̀yà kọ́ lélẹ́yìí àwọn kan ló wà ń bẹ̀ kíní kan ok now owó yẹn ò yí ọ̀pọ̀lọpọ̀ ẹ jẹ́ kí tó wá tún pa láàárọ̀ ìbáyìí wà tó fi jẹ́ pé ìgbà tí wọ́n fẹ́ gbé lọ́ọ̀yà dìde fún bàbá Májàsọ́lá ń gbà yẹn lójijì la kàn gbọ́ wípé wọ́n ti fi wọ́n sílẹ̀ without any case lẹ́yìn tí gbogbo ayé ti ń pariwo tí gbogbo ayé ti ń pariwo tí gbogbo èèyàn ti ń sọ ń gbà yẹn pé ah e, e, tó ti ń dáwó lọ́ọ̀yà káàkiri. ṣùgbọ́n lójijì wọ́n kàn déédéé sọ pé wọ́n ti fìgbò sílẹ̀ meanwhile ká ní pé wọ́n gbé lọ́ọ̀yà dìde ń gbà yẹn competent lawyer tó bá gbé dìde ń gbà yẹn tó bá tiẹ̀ máa fi wọ́n sílẹ̀ kò ní jẹ́ temporarily kò ní jẹ́ halfway báyìí á jẹ́ wọ́n á free láti ṣe bó ṣe wù wọ́n tàbá bẹ̀rẹ̀ kéèsì yẹn gbà yẹn bóyá revolution kò bá tẹ̀lé which will have been positive revolution but lójijì àṣẹ kan jáde wípé wọ́n ti fi wọ́n sílẹ̀ ta ló fi wọ́n sílẹ̀ báwo ló ṣe fi wọ́n sílẹ̀ <laughs> kò sẹ́ni tó mọ̀ wọ́n ṣàtọ̀pọ̀ ti bàbá gan sọ wípé ibi táwọn ti ń ṣeré ayò làwọn ti déédéé gbọ́ wípé wọ́n ní pé lọ́ọ́ ti déédéé pé àwọn pé wọ́n ní káwọn máa lọ so bó ṣe fi wọ́n sílẹ̀ yẹn ó look mysterious díẹ̀ kò yé àwọn èèyàn kò yé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá now mo fẹ́ sọ àwọn nǹkan kan fún wa láàárọ̀ yìí tí a gbọ́dọ̀ fi mọ̀ pé a ní láti kún fún àdúrà gidigidi ká dẹ̀ kíyè sára ká má dẹ̀ bá wọn bú ẹnikẹ́ni mọ́ àtẹni tó bá sọ pé òun mọ̀ ṣe àtẹni tó bá tún lè òun mọ̀ ṣe lọ́nà kejì ẹ ká fi gbogbo ìdájọ́ lẹ̀ fọlọ́run ṣùgbọ́n káwa ṣàdíra wa lámúre ká ṣiṣẹ́ lórí àwọn securities ká dẹ̀ ṣiṣẹ́ lórí ìṣẹ̀dá wa bí ò ṣe ní gbàbọ̀dẹ̀ because kórí inú ẹni má ba tòde jẹ́ lọ́rọ̀ tó wà nílẹ̀ báyìí there are some people playing games on our destiny. We cannot open our eyes. You'll be playing games with us or with our destiny again. We have to plan for ourselves. Prepare for a positive revolution from the power that will be beyond you. Agbára tó máa ju tiyín lọ. Tẹ́yìn bá sọ pé ẹ̀yin jágbà, tẹ́yìn bá sọ pé ẹ̀yin wà níbi gíga, tẹ́yìn bá sọ pé ẹ̀yin ní agbára tàbí pé ẹ̀ ń bá wọn alágbára jẹ wípé mẹ̀kúnnù àbá ìran Yorùbá lókùtẹ́fẹ́ máa fi ara ni ẹ múra sílẹ̀ fáwọn tó máa béèrè lọ́wọ́ yín tó máa ju agbára yín lọ ok now message mi lè ní ó máa tábà àwọn government officials díẹ̀díẹ̀ díẹ̀ nínú mẹ́sẹ̀gì mi máa lọ sọ́dọ̀ àwọn government officials ẹ lọ múra gidi o ẹ̀yin officials government particularly ẹ̀yin tẹ́ bá jọmọ Yorùbá láàrin wọn kí nǹkan tó ń pè ní ìpè abiyamọ tó máa kọjá ọgbọ́n àti òye yín tó máa kọjá ìmọ̀ yín kó má bàa bẹ̀yìn wò láìpẹ́ yìí ẹ̀wọ̀n pé wẹ́rẹ́wẹ́rẹ́ lèmi á máa sọ ìwọ tó o bá ti sọ pé o wà nínú ìjọba O dẹ̀ ń fi ara ní ènìyàn àbínú ẹ dùn sí gbogbo báwọn èèyàn ṣe rí owó náà tí a wá ń fi owó à ń fi owó ra owó tínú ẹ ń dùn wípé Nigerian economy fall ara ní omo ọmọ Yorùbá tínú ẹ dẹ̀ ń dùn tí wọ́n ṣàṣọ pé politics ni wọ́n fẹ́ máa ṣe ń tiẹ̀ ẹ̀sìn ló fẹ́ máa ṣe ń tiẹ̀ wò mọ̀ pé ara ni ẹnikẹ́ni ẹ múra sílẹ̀ àwọn abiyamọ fẹ́ túra wọn sí òrèwò fún yín láìpẹ́ yìí tó bá dẹ̀ fi lè ṣe tiyín bá yín tiyín bàjẹ́. I'm telling you this as a part of the revelation I just get tẹ́ bá ti jẹ́ káwọn abiyamọ yẹn túra wọn sí òrèwò wọ́n ti wọ́n ti ṣèpàdé kó àwọn fẹ́ tura sí o àwọn tí ò yẹ kí ìyà jẹ ìyà ti jẹ wọ́n àwọn gọ́dẹ̀sì ilẹ̀ àwọn irúmọlẹ̀ wa nílẹ̀ Yorùbá wọ́n ti ṣèpàdé ẹ̀yin lè má mọ̀ èmi ń sọ fún yín nìyẹn mi ìdẹ́ni kẹ́ gbàgbọ́ bọ̀ tó bá ti bà yín ẹ má rí pé ó ti dé wọ́n ti ṣèpàdé pé àwọn fẹ́ túra wọn sí wòrìwò pé ti fún àwọn ní èèwọ̀ jẹ àwọn ò lè bí ẹ̀mọ́ tó bá dẹ̀ ti lè túra wọn sí wòrìwò táwọn messengers wọn láyé bá ti manifest ẹ ẹ lè rí bá ẹ ò lè rí bá jábikíbi mọ́ mò ń sọ eléyìí mò ń yá ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ Yorùbá ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ Yorùbá mò ń sọ eléyìí fún yín kẹ́ lè tètè yára yín létí kó tó ṣẹlẹ̀ torí pé ẹ ò ní rí wò níwájú ọba tó dọ̀run àtayé ẹ ní rí wò ẹ gbọ́ eléyìí dáadáa wọ́n ti gbé ògo ilẹ̀ nàìjíríà wọ́n ti gbé sí neighboring country kan tí mi ò fẹ́ dárúkọ torí pé gbogbo àgbáyé tó fọwọ́sowọ́pọ̀ gbogbo àgbáláyé ní gbogbo níbi gbogbo ní àgbáláyé tí wọ́n ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ilẹ̀ nàìjíríà láti ní àwọn mẹ̀kúnnù lára láti ní ìran yorùbá lára gbogbo wọn pátápátá lọ́wọ́lọ́wọ́ báyìí àṣẹ ti kọjá lọ sọ́dọ̀ wọn in the realms wọ́n máa bẹ̀rẹ̀ sí ní fall ẹ máa máa gbọ́ wípé ara ń ni àwọn náà nílùú òyìnbó ẹ̀kọ́ sílẹ̀ gbogbo àwọn tó mọ̀ nípa bí nàìjíríà ṣe fọ́ bí wọ́n ṣe bí wọ́n ṣe run yorùbá bí wọ́n ṣe ní wá nílẹ̀ yorùbá gbogbo wọn pátá they are coming down àwọn náà máa wọ penury they are going broke and mo fẹ́ kẹ́ mọ eléyìí dáadáa ìlú kékeré kan bẹ lágbègbè nàìjíríà láàrin áfíríkà mi ní dárúkọ kó máa yé ẹ̀yin olóye àti gbé ògo torí pé nàìjíríà súnmọ́ yorùbá niger area súnmọ́ yorùbá wọ́n jẹ nínú ògo yìí tẹ́lẹ̀ ṣùgbọ́n a ti gba ògo yẹn a ti lọ yá àwọn neighboring country kan torí pé wọ́n ṣe dáadáa fún ìran yorùbá káwọn neighboring country yẹn kọ́ wá kíyèsára o torí wípé táwọn náà bá gbàbọ̀dé àá tún lọ́dọ̀ tiwọn náà torí pé yorùbá ló ní ògo yẹn yorùbá tó dẹ̀ wà pẹ̀lú wọn ló jẹ́ kí wọ́n rí ògo yẹn gbà kọ́rẹ́nsì wọn máa high gbogbo economy wọn máa grow fat most of àwọn àwọn olóyè wọn honourables wọn àwọn senators wọn máa bẹ̀rẹ̀ sí ní wọn máa bẹ̀rẹ̀ sí ní yọ̀ láìpẹ́ ẹ̀yìn ìgbà yẹn lògo yẹn ń padà bọ̀ nílẹ̀ yorùbá ṣùgbọ́n ẹ gbọ́ ẹ má gbàbọ̀dé ẹ̀yìn tí ọ̀rọ̀ yìí tọ́ sí kọ́rọ̀ yìí máa yí àwọn olóyè The kingdoms and generations of the world are going to be trampled down because of the wickedness and the evils they are doing. And God will move the glory of the world down to where it belongs before. Ayé ń padà big síbi wase, ìwáṣẹ̀. technology power tẹ gbójúlé tẹ fi ní wala lára ó máa fail. Gbogbo ẹ̀yin tẹ wá wà nílé bí tẹ support wọn ẹjọ́ máa fail pọ̀. Àwọn tó máa ní orí ọ̀fẹ́ láti rógun wọn lù padà làwọn tó bá gbà fún ìran yorùbá gbogbo ẹ̀yin tẹ́ sá wọnú politics tẹ́ sọ pé ọ̀rọ̀ yorùbá kò kàn yín gbogbo yẹn pátá ẹ máa fèlè pọ̀ pẹ̀lú àwọn tó fẹ́ fèlè láìpẹ́ yìí because ènìyàn kan ló sọ o àwọn ọ̀run ló sọ. gbogbo àwọn ọ̀dájú ènìyàn ló máa gba ìdájọ́ látọ̀dọ̀ àwọn ìmọ̀lẹ̀ àwọn ìwà rẹ̀ fà tẹ́lẹ̀dùmarè rán wá sóde ayé tí wọ́n bẹ̀rẹ̀ ìtẹ̀dó ilẹ̀ Yorùbá àfi tó bá yíwà padà. kí lẹ́ni sọ. ṣe rí mo fẹ́ kí amọ̀kíní kan kí n tó kà ń kọ́tẹ́ sọ. So iye tí kun ìmú ń rí àwọn kọ́mẹ̀ntì yìí o <laughs> but I don't want to mention it ẹ ṣáà máa fi ẹ̀mí bá mi rìn ẹni ẹ̀mí nìkan ni mò ń bá sọ̀rọ̀ mo mọ̀ pé àwọn ọmọ ẹ̀mí ń gbọ́ mi àwọn dìdìrìn òde kò ní yé wọn world powers are coming down because of Yoruba. they will try politics they will try religion they will fail then gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ akíkanjú alágbára nílẹ̀ Yorùbá ẹ yé ṣoògùn fún wọn mọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ aládùúrà ẹ yé ṣàdúrà fún wọn mọ́ àìjẹ́ bẹ́ẹ̀ ilé ìjọsìn náà ó máa dahoro olúwa ni sọ fún yín bẹ́ẹ̀ ilé ìjọsìn yín náà ó máa bọ́ bá ti ń fọ́ọ̀lù báyìí bẹ́ẹ̀ ni ẹ̀yin náà máa máa fọ́ọ̀lù pẹ̀lú wọn àgàgàgà ẹ̀yin oníṣẹ̀ṣe tí ẹ ò gbọ́ ohun tí àwọn ìṣẹ̀dá ń sọ lọ́wọ́lọ́wọ́ ẹ ò gbọ́ nǹkan tí àwọn alálẹ̀ ń sọ lọ́wọ́lọ́wọ́ nípa ìran yorùbá ẹ ò gbọ́ nǹkan tí elédùmarè ń sọ lọ́wọ́lọ́wọ́ nípa ilẹ̀ yorùbá pé òpin ti dé The first 2,000 years has gone. The second 2,000 years has gone. Many 2,000 years has gone. Many decades have gone. This another 2,000 years running up. And it's telling us that a new generation is coming out. And it will come from the offspring, which is ile That is part of Yoruba. Ẹ jẹ́ kó ẹ̀ máa yé gbogbo ẹ̀yin tẹ̀ ń fún wọn ẹ̀yin lẹ̀ ń bá wọn rí èpè tó tọ́ sí wọn ìpè yẹn bẹ́ẹ̀ ṣe rí láti ìní lọ á sí ní bọ́ sórí yín tí ẹ ò bá ti stop á bẹ̀rẹ̀ sí ní á bẹ̀rẹ̀ sí ní ja ẹ̀yin fúnra yín gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá wọn ṣoògùn ẹ̀ ń ṣoògùn fún politician ẹ̀ ń ṣoògùn fáwọn pastor àtàwọn wòlíì tí wọn ò fẹ́ kí Yorùbá dúró wọ́n bà culture wa jẹ́ wọ́n sọ gbogbo gbogbo culture wa di entertainment ijó takasúfèé kọ́ ni àwa ń jó nílẹ̀ yorùbá ijó ìwòrìwò kọ́ ni àwa ń jó nílẹ̀ yorùbá ijó tó múnú ọlọ́run dùn tó múnú elédùnmarè dùn tó mú inú àwọn alálẹ̀ dùn làwa máa ń jó nílẹ̀ yorùbá ijó ìbílẹ̀ níjó tiwa nílẹ̀ yorùbá láti ìgbà ìwáṣẹ̀ àwa dẹ̀ alájú alájú ju àwọn òyìnbó lọ bẹ́ẹ̀ ni a kò máa ń ṣe gbogbo níwọ̀ntúnwọ̀nsí ni òótọ́ nípa àwọn kan wà wọ́n fẹ́ràn ayé kọ̀ọ̀rọ̀ ayé ìbílẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn bàbá wa náà kọ́ ni aláwọn tó gbáfẹ́ láàrin àwọn baba ńlá wa àtàwọn ìyá ńlá wa náà ṣùgbọ́n tí afẹ́ bá ti wá pọ̀ jù ìṣẹ̀ṣe lọ á sọ aláfẹ́ á sọ di ẹrú àìsàn á wọlé àrùn á wọlé ègún ìdílé á wọlé bàbá ò ní gbọ́ ti ìyá ìyá ò ní gbọ́ ti bàbá ọmọ ò ní gbọ́ tòbí ẹ wá bẹ̀rẹ̀ sí ní ní ẹ wá máa rí mistress jọ ẹ wá ẹ wá máa rí ẹ wá máa rí àpọ́n ẹ wá máa rí ilé mosú oríṣiríṣi kí ló fà á torí pé ẹ gbàbọ̀dè ẹ ò gbọ́n tí àwọn alálẹ̀ ń sọ wọ́n ní kí n sọ fún yín wípé àsìkò ti tó kí ẹ tètè padà àìjẹ́ bẹ́ẹ̀ gbogbo yín pátápátá lẹ́jọ́ ń lọ. ẹni ń sọ̀rọ̀ kan abg something is about to change positively in Yoruba land I have the feelings the election is going to burn freedom yeah that's just the truth that's just the truth but we, how many of us are preparing for now mi ò ní kẹ́yìn tẹ́ bá tẹ̀lé màmú ní tìrì má tẹ̀lé wọn mi ní kẹ́yìn tẹ́ bá tẹ̀lé bàbá wa májàsọ́lá má tẹ̀lé wọn mi ní kẹ́yìn tẹ́ bá tẹ̀lé bàbá Ìbà Adams kẹ́ má tẹ̀lé wọn but what I'm saying now is that we have gotten to a level whereby security should be the priority of everybody not secondary it should be the first it should be the primary aim of all true Yorubas because these people they are about to do something terrible. And they don't want our people to have money to spend. They don't want our people to have anything to back on. Even our people abroad, they want them to suffer for nothing and have nothing to back on when they come back home. And we can't be silent looking. We have to do the necessities. We have to visit all our gods and goddess, all our forefathers, the God of our forefathers, the God of our godmothers, our foremothers. Just like Abraham prayed, just like prophet elijah prayed he said o god of abraham god of isaac ọlọ́run táwọn bàbá làwọn pè kì í ṣe jésù lọ́ọ́ fi pè ẹyẹ tọ́ra ń jẹ ìgbà tí elijah máa pe iná síná máa dáhùn kì í ṣe orúkọ jésù lólò ó ní ọlọ́run àwọn bàbá ńlá mi ìwọ́dà ṣé wọ́n lè sọ ó níbi tó wà ń pé ọlọ́run àwọn bàbá ńlá rẹ dà ọlọ́run àwọn bàbá ńlá rẹ tí wọ́n ò mọ̀ ẹjọ́ yín dẹ̀kọ́ àwọn tó fi ìranù báwo jẹ́ àwọn ló fà á Prepare for Ajagumale Day very soon. It will come up even before the election. We want to bless our people in politics that they are doing fine for Yorubas. We want to bless our people, our kings, our, our, our, our politicians that they are doing good, that they are ready to do good. We are not against the politics. We are not against kings. We are not against anybody. We are for the peace and the produce of the land. And anybody who plan evil against us or try to strike us or try to hinder us, they will see the vengeance of God. The fire of God will locate them. If there will be election or there will not be election, please, this my page. I don't want anybody to talk that here. They have been shouting no election for the past three, four years, and they are doing it. But what I'm saying is that the era is coming when the glory of Yoruba people are coming. We have to pray for that. Ìyẹn ló ní kí mi ṣe. Not to be castigating against anybody, not to be blackmailing anybody. If you have a common sense and you know your sense is working for you, you don't have to be creating content by criticizing somebody. You don't need to criticize any personality. You don't need to be envy of anybody. Search inside. Without pain, there can never be gain a pain come before a price bí o bá ti sí ìdíyelé kò sí ìgbédìde ògo ó ní ìnira kan tẹ́nìyàn á là kọjá kó tẹ́lẹ̀ wọnú ayọ̀ ohun gbogbo ní àsìkò wà fún àsìkò ọ̀sán wà nígbà tí gbogbo ènìyàn lè ṣeré tàbí ṣiṣẹ́ ṣùgbọ́n tó bá ti di ọ̀gànjọ́ òru ẹni tó bá lóun fẹ́ ṣeré àbí ṣiṣẹ́ ó máa ń tẹ́ni gbogbo ènìyàn ló ní àsìkò òru tó gbọ́dọ̀ là kọjá nígbà náà èèyàn á dákẹ́ tàbí kó gbàdúrà sínú tó bá wà ní àsìkò ọ̀gànjọ́ nígbà tó yẹ kó dákẹ́ tó bá lóun fẹ́ pariwo léwu ìyẹn ni mò ń sọ fún gbogbo àwọn bàbá wa lórí struggle yìí tí wọ́n ní kó kíyèsára wípé for now kó step aside ẹni tó bá lóun fẹ́ ṣe ẹ kó ṣe ayé kìí ṣe tẹ́nìkan lè wà máyà mo fàsìkò yìí mo fi challenge gbogbo ẹ̀yin tí ẹ bá jẹ́ ọmọdé mo fi àsìkò yìí mo fi challenge gbogbo ẹ̀yin tí ẹ bá jẹ́ akíkanjú nílẹ̀ yorùbá mo fi àsìkò yìí mo fi challenge gbogbo ẹ̀yin tí ẹ bá jẹ́ alágbára nílẹ̀ yorùbá it is time for you to wake up it is time for you to show that power that you have it is time for you to let those forces of your forefathers be activated against those who say we are not going to get to where we are going. This is not time for us to fight against each other. It's a big crime, greater than the crime against government or anybody. For you to stand not for the right of the God of your fathers. Kò nobody is perfect but we can move towards perfection nǹkan tó dẹ̀ tún fàájù ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìka happy sunday bro true talk sir thank you sir thank you Oyèkan Ọládìméjì nǹkan tó dẹ̀ tún fa kínní ni pé most of àwọn tó jẹ́ àgbààgbà níbi ìṣẹ̀ṣe wa náà wọn ò help matter lọ́nà wo ni wọ́n fi help matter nígbà tẹ́ bá dojú aworu tẹ́ bá dojú ìṣẹ̀ṣe rú báwo ni inú àwọn èèyàn ṣe máa dùn láti ṣe àwọn tí wọ́n fẹ́ àwọn tí wọ́n fẹ́ ṣèkà inú wọn gan máa dùn láti sọ pé yes ẹ rí i pé yorùbá ò ní culture yorùbá ò lẹ́sìn mo kí yín o mo rí Owóyẹmí mo kí mo kí gbogbo ẹ̀yin tẹ̀ ń wọlé Abíọ́lá Adéyìnbó mo kí gbogbo yín má bínú mi ò ní lè dárúkọ mo fi tayọ̀tayọ̀ tọkàntọkàn mo fi kí gbogbo ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé mi tọkàntọkàn. we want to do a prayer day again wọ́n ní ká máa gbé prayer yẹn káàkiri ká ṣáà máa ṣe prayer yẹn káàkiri gbogbo iná tó torí mi dá egbò tí wọ́n torí mi wá ṣìgìdì tí wọ́n torí mi ránṣẹ́ ẹbọ tí wọ́n torí ìran mi gbé ṣìgìdì tí wọ́n torí ìran mi ránṣẹ́ egbò tí wọ́n torí ìran mi wá ó yá back to sender ẹ máa bàjẹ́ ẹ máa bèwò ẹ máa dìbò lulẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ sọ pé ìran mi ò ní jèrè gbogbo ẹ̀yin tẹ́ sọ pé àwọn ọmọ ológo ìran mi ò ní padà gbé ògo délé gbogbo ẹ̀yin tẹ́ sọ pé àwọn ológo ìran mi wọ́n á ṣiṣẹ́ ṣùgbọ́n wọn ò ní jọ̀rọ̀ wọn ò ní nísìnyí gbogbo yín pátá ẹ wọnú ìdájọ́ Elédùmarè we have to come out and pray jẹ́ káwọn oníṣẹ̀ṣe gba tiwọn káwọn aláfà gba tiwọn káwọn wòlíì gba tiwọn this is not time to criticize o ìgbòho ṣe kinní kan it's not time for me to criticize anybody oníkàlùkù ajèrè wa ẹ̀ ẹ̀ màwọn onítìrí ṣe kinní kan it's not time for me I stand out májẹ̀mú adúláwọ̀ foundation we stand out tàgbẹ̀tọ́lọ́dẹ we stand out we are for peace for our elder hunters for our elder farmers tí wọ́n ń pa amoko tí wọ́n jẹ́ kí èrè oko wọn dìde àwọn la fẹ́ àwọn la dìde láti ràn lọ́wọ́ àwọn ọlọ́dẹ tí wọ́n jẹ́ kí tí wọ́n ń ṣọ̀lù tí wọ́n ń pàlú mọ́tò jẹ́ kí nǹkan abàmì ti ṣẹlẹ̀ jù báyìí lọ nínú ìlú ẹ mọ nǹkan tó ń fèsì tí tẹ́ ò rí wọn rárá ń ta àìmọye àwọn tó yẹ pé wọ́n jagun fúlàní ìkọjá bẹ́ẹ̀ ń ṣe rò tẹ́ ò fún wọn ní one naira rí one naira ẹ ò fún wọn rí mo fàsìkò yìí mo fi kí mami Spencer mo fi kí gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ẹ náwó sí wa o tẹni kí n ra káàdì kí n ra dátà tẹni kí n ra oúnjẹ sílé fáwọn ọ̀dẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ ẹ ṣe ẹ máa ṣe lọ ẹ má jẹ́ kó sú yín lágbára ọlọ́run ẹ gbèrè ẹ̀ láyé ẹ̀ tún gbà lọ́run ẹ̀yin tẹ̀ dẹ̀ ń bú wa náà tẹ̀ ń gbé péjú wa wálẹ̀ tẹ̀ ń criticize wa fáwọn fans wa ẹ gbèrè ẹ̀ láyé ẹ̀ tún gbà lọ́run ọlọ́run á san fún ní wa gẹ́gẹ́ bí iṣẹ́ ẹ̀ àwọn kan lọ sọ pé àwọn ń ṣe awo wọn láwọn ọmọ ẹnìkan wọnú awo ara nǹkan tó fi bá ìṣàṣe yorùbá jẹ́ nìyẹn o táwọn fi rí followers púpọ̀ nílẹ̀ yorùbá n fẹ́ sọ díẹ̀ fún wa lẹ́ni i'm saying this mi ò fi ṣe yẹ̀yẹ́ but mo fẹ́ ká tètè ronú pìwàdà mo fẹ́ ká tètè ronú òwe ni màá máa pa òwe òwe ni màá máa pa àwọn kan wà wọ́n pera wọn ní àgbà wọ́n ní kaba wọ́n ní kakos àwọn ni wọ́n ń tà tí wọ́n ń rà lórí ọ̀pọ̀lọpọ̀ akíkanjú kì ṣe pé ọ̀pọ̀lọpọ̀ akíkanjú fẹ́ padà kì ṣe pé ọ̀pọ̀lọpọ̀ akíkanjú ò mọ̀ pé ó yẹ jà kì ṣe pé ọ̀pọ̀lọpọ̀ akíkanjú tó ti bọ́ sójú iṣẹ́ tí wọ́n dédé dákẹ́ tí wọ́n sọ̀rọ̀ kì í ṣe pé wọn ò mọ̀ nǹkan tó ń ṣe àwọn kan ń tà wọ́n ń rà lórí wọn tó bá gbẹ́sẹ̀ jù bẹ́ẹ̀ lọ wọ́n á jẹ́ kó jẹ̀bi jù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ òní ká má sọ òun ṣùgbọ́n ṣá àfọgbọ́n sọ àwọn yẹn làwọn fẹ́ ṣàwó wọ́n tó pèrè láláwo ó pèrè lọ́mọ Yorùbá ó pèrè lóníṣẹ̀ṣe ó lówó lọ́wọ́ ó fẹ́ ṣèkó mọ́ ǹjẹ́ mọ́ tó ṣe ó wá lọ jí ẹran gbé ó lọ jí ẹran ẹlẹ́ran gbé ó dẹ̀ lóhun oníṣẹ́ ẹ rí pé yẹn ò kí ń ṣe oníṣẹ̀ṣe gidi you will never do that ọmọlúwàbí Yorùbá ó ní fi párán okó tí ò bá le tó kó bá le wàá ṣeré tó kó bá le wàá jókòó ní ò ní fi párán ò ní lọ́mú tramadol overdose ọlọ́pàá wa máa wọ ẹ̀ kiri pé ó pààyàn no ọjẹ ẹran ẹlẹ́ran gbé wọn lọ fi ṣèkó mọ irú ọmọ yẹn sìn ọmọ tẹ jí ẹran gbé láti ṣèkó mọ ẹ tẹ wá sọ pé kó fi àwo bò láṣìírí irú ọmọ yẹn nísìn báwo lọ́jọ́ ọ̀la ẹ ṣe fẹ́ rí ná ẹ kàn tiẹ̀ sọ fún mi ẹ mọye deliverance tẹ máa ní kí wòlíì ṣe lórí ẹ ṣáá ìyẹn fáwọn ọkùnrin tó láwọn aláwo ẹ kì í ṣe aláwo tòótọ́ ẹ kì í ṣe ọmọlúwàbí yorùbá aláwo kì í fa owó jalè kì í fa owó gbàyàwó níyàwó ẹ jẹ́ ká tún ìṣẹ̀ṣe tiwa náà ṣe these are the things we need to know so a ní máa kó àwọn àwọn àwọn èèyàn sínú wàhálà tí ò ń ṣe tiwọn a ní jẹ́ káwọn èèyàn máa la ìdojúkọ tí kì í ṣe tiwọn kọjá tábà máa ṣe program ẹ jẹ́ ká ṣe program tó nítumọ̀ kì í ṣe program láti fa ẹnikẹ́ni wálẹ̀ àbí láti bà orúkọ ẹnikẹ́ni jẹ́ àbí láti láti kówó jẹ. ìgbà tó wá ń ṣe ìpàdé wọn tó ń ṣe wọn wá kóra wọn sẹ́gbẹ̀ẹ́ wọn wá ń jẹ pẹpẹ soup wọn wá ń dá padà pé ẹran lágbájá làwọn jí pé ẹni tó ṣe ẹjọ́ ìran ọ̀ràn ó wá ní à ah, ṣèbẹ́ ní pé awó da ṣèbẹ́ ní pé ẹ máa fi ń kọ̀yà ni ṣèbẹ́ ní pé ẹ fi ń túnlẹ̀ Yorùbá ṣe ni ṣèbẹ́ sọ pé ẹ fi àwọn làwọn babaláwa fi jagun tí ọ̀tá ò fi gbé wọn ṣé nǹkan tẹ́ wọ́n fẹ́ máa ṣe ni pé kẹ́ máa fi jalè kí ló kọ́ sí yín tẹ́ bá sọ fún àwa àbí ká táàkì ara wa bó jẹ́ wọ́n náírà ládàá nǹkan tó bára bó jẹ́ ìjà èkó èkó ni ṣebí yẹn nínú àwọn rómọlẹ̀ máa dùn sí tó fi máa ṣàdúrà fún wa tó fi máa ṣàánú wa jù báyìí lọ wáyé tẹ́ lọ jẹ́ran ẹlẹ́ran gbé èmi ò ṣe irú ẹgbẹ́ báyìí o ìyẹn rí i pé wọn kì í ṣe ẹgbẹ́ gidi ìyẹn wá believe pé gbogbo aláwo lórí bẹ́ẹ̀ no gbogbo aláwo kọ́ ló ń jalè máa jẹ́ ẹran ẹlẹ́ran gbé torí ẹ fẹ́ ṣe kò mọ̀ máa pa àyàn torí pé káwọn lè máa gbóhùn tí máa oppress àwọn èèyàn torí pé ẹ fẹ́ di alága ẹ fẹ́ di gọ́vnà ẹ fẹ́ di ẹ ní débẹ̀ bẹ́ẹ̀ lólúwa wí àga yín ti kán ó ti yẹ̀ mọ́ yín nídìí gbogbo ẹ̀yin oníṣẹ́ ibi yẹn àtẹ̀yìn tó jẹ́ pé ẹ ò níṣẹ́ kankan jẹ́ ní Yorùbá nation tó jẹ́ pé rọ́lẹ̀ wá jẹ́ àwọn olóṣèlú ló ràn yín wá láti wá fún àwọn kan torí pé ẹ fẹ́ ṣí àwọn kan kúrò nípò ẹ fẹ́ ṣéǹjì pátì ẹ wá pẹ̀lú Yorùbá nation ọlọ́run á bá yín jà Yorùbá nation tí wà kì í ṣe politician. mò ń gbọ́ pàbẹ́kọ̀yà kan náà tún ti ṣe mùlẹ̀ kan I don't understand I don't understand bò má ṣì wo fídíò yẹn dáadáa bẹ́ẹ̀ náà lóbìnrin tó lóun ìyá aláwo òpin rẹ̀ ní ìyàláwo olóyún sínú o tún lọ yàlè pẹ̀lóyún kò ní dáa fún wàtáwo ẹ̀ awo ọjẹ adáadáa ò ní ẹ irú ìyá gan orí burúkú ò ní tiẹ̀ yẹn tó bá fẹ́ yàlè kò sí pírọ́blẹ́mù ń bẹ̀ ṣe fàájì ẹ̀ bó ṣe fẹ́ kó o lé ọkọ lọ dóko ẹ̀ bó ṣe fẹ́ nǹkan tó wù ẹ́ ṣe nìyẹn dóko ẹ̀ yàmàyàmà ṣe bó ṣe wù ẹ́ wọ́n lónìí díẹ̀ kì í ṣe kó sọkọ kó wà nílé ọkùnrin kó ní pé torí pé ìyá òòṣà ni ẹ ìyá ìṣẹ̀ṣe ni ẹ alágbára obìnrin ni ẹ onígunukó ni ẹ ó wá gbóyún ọkọ sínú ó wá tún lọ ń yànlè ó dẹ̀ sọ pé oníṣẹ̀ṣe ni ẹ o kì í ṣọmọkọ Yorùbá ìwọ tó bá dánrú ẹ wò o kì í ṣọmọkọ ilẹ̀ Yorùbá o kì í ṣe kọ̀ǹfàmù oníṣẹ̀ṣe táwa mọ̀ irú yín kọ́ làwa wá. So there are people There are people behind the curtain that they are controlling many things that is happening to us in Yoruba land. And the only way to get them and to fight them and to overcome them is by showing ourselves love is by showing our, uh, the god of our father's love is by coming together not by fighting against each other not by blackmailing each other not by calling ourselves various names that god is not calling us Please let us change in time before it will be too late. Ó dàbí ẹni pé màá fẹ́ ní ìdíkì dúró díẹ̀ níbi tí mo bá ọ̀rọ̀ ìdílé ni. Òótọ́ ni pé awó wà òótọ́ ni pé ìṣẹ̀ṣe wà ṣùgbọ́n ṣá àwọn èèyàn ló bàjẹ́ tó fà á tọ́pọ̀lọpọ̀ òfin fẹ́ ṣe tàfíwá lòdì Christian by force by fire tí kò fi kébi ekú ò kébi ẹyẹ mọ́ where is our history ṣèbáwọn alágbára kan láàrin wa náà ló ta gbogbo ẹ̀ dànù where is our history ẹlòmíì ò mọlé ẹlòmíì ò mọ ìran ẹ̀ ẹlòmíì ò mọ oríkì ilé ẹ̀ ẹlòmíì ò mọ nǹkan tí wọn kì í ṣe tí wọn kì í dánwò nínú ilé wọn tó ló ti gba Jésù ó wá ń dánwò ogun wá jà ẹ̀ ó wá ní Jésù ò gbàdúrà àwọn wòlíì wà àwọn àfáà wà àdúrà tá a bá ti gbà tó bá ti ní ìnira jù ẹ fura nǹkan kan ti rán kìtẹ́ gbọ́dọ̀ lọ wádìí It's just as simple as that. Where is our history? We have to trace back our history. We need back our history school. We need back our heritage school. We need back our cultural school to grow and deliver ourselves. This is the only way that can lead us out. Following a eh, olórí kan ẹ eh, following ẹ eh, one uh, politician oníkàlùkù máa jà sápò ẹ̀ ń gbẹ̀yìn ni help dey but ẹlẹ́dàá ẹ ò ní tàn ẹ́ orí inú ẹ kò ní tàn ẹ́ kí lórí inú tó ń sọ inú ilé ẹ inú ẹbí ẹ ìṣẹ̀dálẹ̀ ilé ló ń jẹ́ orí inú you must understand it ó ní ò ní gbà kíyàwó yàn ẹ́ jẹ ó ní ò ní gbà kọ́kọ́ yàn ẹ́ jẹ ìwọ fúnra rẹ má wàá jẹ́ onínú burúkú sọmọlàkejì ẹ live and let live ilé ayé kìí ṣe tẹnìkan ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ló ní ilé ayé ohun tó bá ṣe lénìí ó máa padà dìtàn lọ́la ẹ lè kí gbogbo àmọ́ kinní kan bó ti lè òǹkà là ṣe nǹkan ó jẹ́ ó jẹ́ ó jẹ́ ó jẹ́ síkírìtì tó ẹ jẹ́ ká mọ̀ pé kedere ni o tó bá ti jẹ́ pé abẹ́ òfurufú yìí láti ṣe ó máa hàn sáwọn kan ẹ̀yọ́nú ọlọ́run ni kẹjẹ́ ká wá láàrin ara wa kì í ṣe ká máa búra wa ká máa halẹ̀ mọ́ra wa. I will be back again. Thank you for your time. Mo kí gbogbo yín. Reality Taiwo Friday àbí kí lorúkọ tẹ́kọ̀ọ́ yìí wọ́n ní reality thank you mo kí gbogbo yín mo kí gbogbo yín ẹ jọ i will like you to join me a fẹ́ ní prayer ìṣẹ̀ṣídé ajagunmalédè yeah wòlíì will be involved afa will be involved ìṣẹ̀ṣe will be involved ó ní àwọn kan tí yorùbá náà ní tá a fẹ́ ṣiṣẹ́ lé lórí tá a fẹ́ gbé jáde ẹnìkan ní ṣègùn ìpọ́ fẹ́ tú àṣírí yorùbá àṣírí wo ló fẹ́ tú nítògùn ti délẹ̀ yìí nǹkan tó bá ní lé gbé jáde ká fi ṣàdúrà bíbélì ní gbogbo wọn sì ké pe ọlọ́run wọn oníkàlùkù pe ọlọ́run rẹ̀ nígbà tí ọkọ̀ fẹ́ dànù tí Jónà fẹ́ kó bá wọn wọ́n ṣẹ́ ìlékè wọ́n ṣẹ́ kèké wọ́n throw dice that means wọ́n gbé ifá ṣánlẹ̀ ọlọ́run dẹ̀ gbà wọ́n àwọn ilé what about àwọn ìlú tí wọ́n ní wàásù Jésù dé what about àwọn ìlú tí ó jẹ́ pé inú bó kìjikìji kò sí nǹkan tó ń jẹ́ gospel kò sí nǹkan tó ń jẹ́ islam tọ́dẹ̀ máa kú ṣé ọ̀run àpáàdé ló máa lọ àbọ̀run rere what of àwọn ọmọ ọmú tó jẹ́ pé ìjọ́ tó bí wọn bó ṣe kéwọn ẹ̀wọ̀n ẹ̀wọ̀n tó ṣe tó fẹ́ máa rìn àbí lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ àbí ká tẹ̀kọ́ ọmọ ọdún méjì tí ò tiẹ̀ tí mọ bàbá tí ò tí mọ ẹ̀ tí ò tí mọ tún sósì tí ò dẹ̀ mọ jésù tí ò dẹ̀ ṣe baptism tó bá kú bolo fẹ́ lọ tí rapture bá dé bolo fẹ́ lọ. ẹ eh? what about àwọn tó jẹ́ wípé wọn ò tì wọ́n bomi ṣé gbogbo ẹni tó bá ti tì bomi nìkan ṣo ló máa rí iye let us think far let us think deep God can never be full. God can never be fooled. Taiwo Fatumi yeah it will be Sunday not this Sunday coming Sunday by the grace of God by the grace of God Ajagunmalede gbogbo ẹni tó là ní sinmi ikú wíwí náà kó lọ máa pa wọn dànù gbogbo ẹni tó gbójúlé ìbọn àti àdá àtọkọ láti bá wa jà tọrọ bàyí wa ká kí wọ́n ṣankú dànù gbogbo ẹni tó ń ta ìran wa gbogbo ẹni tó ń ta àwọn bàbá wa gbogbo ẹni tó ń ta àwọn ìyá wa gbogbo ẹni tó ń ta àwọn oko wa fáwọn àjèjì ẹ̀dá láti máa jẹ wá máa yé ibi agbára wọn kó ṣubú kó ya ìyàrá agbára wọn kó gbiná iná kó sọ̀kalẹ̀ síbẹ̀ gbogbo ẹ̀dá tó sọ wípé àwọn ìran wa lókè òkun jákèjádò àgbáyé pé wọn ò ní sinmi dé pé wọn lè sọ pé àwọn fẹ́ lójú láyè wá sinmi lé irú àwọn ìṣẹ̀dá bẹ́ẹ̀ ogun ọ̀run kó pààrọ̀ wọn rẹ́ gbogbo àwọn tó gbójúlé agbára kan pé táwọn bá dépò agbára yẹn àwọn fẹ́ fara ní ìran yorùbá gbogbo àtàwọn pariwo yorùbá yorùbá yorùbá àwọn fẹ́ fìyà jẹ wá wọ́n máa wò lọ́ọ̀kan báyìí wọn nílì débẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn inú ilé lọ́ọ́ máa wà tí wọ́n máa béèrè pé kí ló ń ṣẹlẹ̀ ń ta nígbà tá a bá ń kéde ògo yorùbá dé àlàáfíà fún gbogbo ènìyàn thank you for your time happy sunday i greet you all you are welcome we shall meet again by the grace of god.